olúwo ṣọ̀tún ṣòsì kò bá ibì kan jẹ́ èyí làwọn orúkọ tó sọ ọmọ rẹ̀ olúwo ti ìlú ìwó ọba abdulrasheed adéwálé àkànbí ti sọ ọmọbìnrin tuntun tíyàwó rẹ̀ olórí fridaus ṣẹ̀ṣẹ̀ bí fún un ní orúkọ orúkọ ọmọ náà ló sọ ní ìrántí ọlọ́fin àdìmúlà ti ilé tó ń jẹ́ lúwo gbàgídà lúwo gbàgídà yìí ni wọ́n pè ní ọmọbìnrin kan ṣoṣo tó jẹ́ ọlọ́fin àdìmúlà Ilé-Ifẹ̀ tó sì tún jẹ́ ìyá Adékọ́lá Tẹ̀lú tó dá ilẹ̀ Ìwó sílẹ̀ ó ṣàpèjúwe Lúwò Gbàgídà yìí bíi akíkanjú onígboyà tó sì tún jẹ́ ọba obìnrin àkọ́kọ́ ní gbogbo àgbáyé nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ Ali Ibrahim ló ti sọ pé mo ń fi ìtàn balẹ̀ lónìí pẹ̀lú bí mo ṣe sọ ọmọ mi lórúkọ nírántí obìnrin alágbára nì ìyá wa lúwòó gbàgídà lúwòó gbàgídà nìkan ni obìnrin tó jẹ́ ọlọ́fin àdìmúlà nílé Ifẹ̀ àwọn ipa tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tó là kalẹ̀ àti ìgboyà rẹ̀ ló bí ìlú Ìwó ó wáá fi adé rẹ̀ fún ọmọ ọkùnrin kan ṣoṣo tó bí adékọ́lá telu láti dá ìlú olóòótọ́ ìlú ayékòótọ́ ìlú ìwó sílẹ̀ bí kábíyèsí ṣe fún ọmọ náà ní orúkọ mùsùlùmí ló fún un ní ti kìrìsìtẹ́nì tó sì fún un ní ti yorùbá lásìkò ayẹyẹ ìsọmọlórúkọ náà tó ṣe fúnra rẹ̀ nínú èyí tí àwọn ọba aláyé àwọn aṣáájú ẹ̀sìn àwọn aṣáájú ìlú àtàwọn afẹ́nifẹ́re wà èyí tó wáyé láàfin rẹ̀ nílùú ìwó láàárọ̀ kùtù ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní kábíyèsí ti kéde pé ọmọ náà yóò máa jẹ́ lúwo gbàgídà adéhùnmí sultana fatima ọba àkànbí ṣàlàyé pé lúwo gbàgídà lóbi adékọlá tẹlú tó tẹ ìlú ìwòdó tó jẹ́ akíkanjú onígboyà àti ọbabìnrin àkọ́kọ́ tó ní àfojúsùn rere káàkiri àgbáyé òun náà sì ni obìnrin àkọ́kọ́ tó jẹ́ ọlọ́fin àdìmúlà Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television.